epo sí aṣọ àlà Abigail kí ló ń ṣẹlẹ̀ ta ló ń rìn lè nǹkan mi ti ń ṣẹlẹ̀ ah, ó ti yẹ olúwa o ẹ̀jẹ̀ Jésù ta ni yẹn ah, ókè ó yà tó olúwa nílẹ̀ àti ẹ̀fọ́ rẹ̀ ayé àti ohun tó tẹ̀dọ̀ fún rẹ̀ ó fi ìpìlẹ̀ fún rẹ̀ fún òkú kalẹ̀ ta ni yóò gbórí ìpínlẹ̀ ọ̀run àti ta ni yóò gbórí ìpínlẹ̀ rẹ̀ ẹni tó ní ọ níwọ àti àyà fúnfún ẹni tí mo gbé ọkọ rẹ sọfẹ sí asọtí kò sì tó rẹ òní yóò rí pupa lọ olú àti òdòdó lọrùn gbàlá rẹ èyí ni wọn ti sàfẹyẹ sàfẹyẹ lọrọ Jákọ́bù ẹgbọrọ yín sókè ẹyẹ lọ kí a gbé yín sókè gbogbo ẹ wáyà yìí lọkọ tó sọ̀kalẹ̀ tó wọlé wa kó wá jáde olé sí mímọ́ kó jẹ ìlú fún amísí mímọ́ àní ọba òkú yìí olúwa tó lẹ. Jésù oh! fi ìbẹ̀rù kúrò nínú t ó yá gbogbo ọwọ́ kọ́wọ́ gbogbo ọwọ́ kọ́wọ́ tó ṣe sítánì tó lù ti ṣe lòdì sí èmi pásítọ̀ mo pa láṣẹ nítorí wípé iná síwájú olùwà ó sì ju àwọn ọ̀tá rẹ̀ ó ní kápúsì tí mo kárí àmọ́ ó yá gbogbo ọwọ́ kọ́wọ́ mo pa láṣẹ fún orúkọ ti jésù ó yá iná ọ̀nà jésù olùwà ó ká ní kápúsì tí mo kárí àmọ́ olùwà ó sì pa. ewu ń bẹ lóko ló ń gẹ there is fire on the mountain nítorí pé láìpẹ́ ìṣẹ̀lẹ̀ láabi kan máa ṣẹlẹ̀ tí ó sì léwu precisely on the sixteenth of next month tí ẹ sì mọ̀ wípé a ti ń wo oṣù tó ń bọ̀ báyìí irú ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣàdédé ṣẹlẹ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ ní ọdún eighteen twenty eight ó léwu fún gbogbo ẹgbẹ́ dìmúnìkà nítorí pé gbogbo ọmọ ẹgbẹ́ dìmúnìkà nígbà náà ló pa ẹ sì wá wo kì ṣe é pé eléyìí tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrìndínlógún oṣù tó ń bọ̀ fẹ́ ṣàdédé ṣẹlẹ̀ ṣùgbọ́n àdúrà ọ̀gbẹ́ni Sólómọ́nì tí Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ni ó gbà tí Ọlọ́run sì gbọ́ láti fi àyè sílẹ̀ kí ìṣẹ̀lẹ̀ yóò tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan sí kí gbogbo ẹgbẹ́ wa ó lè parun. the great leader ó túmọ̀ sí wípé tí nǹkan tó ṣẹlẹ̀ ní eighteen twenty eight tó bá repeat ara ẹ̀ gbogbo àwa táwa bí a máa lè parun. rárá o ó túmọ̀ sí pé a máa lè parun kọ́ nítorí pé there is difference between problem and ridiculously simple problem gbogbo wa là á parun. it is the right time this is getting too much we need to discipline this boy this boy Solomon. What is the meaning of all this? Wọ́n ní ó bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Atókèrè ni olójú jíjì ti máa mú ẹ̀kọ́ sùn. Please! Ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa ṣe lórí ọ̀rọ̀ Sólómọ́nì. Wọ́n ní ìkòkò kan kò gbọ́dọ̀ dání lágbòrò lẹ́ẹ̀mejì. The great leader, I am so sorry. I am so, I am so sorry. Ẹ gbọ́dọ̀ lajúlẹ̀ kí irú nǹkan tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kó tó padà ṣẹlẹ̀. You have to do something very fast sir. Tó bá ṣe ṣe sir impossible ẹ jẹ́ ká mú kó lórí mi in fact ẹ jẹ́ ká sọ di nǹkan tó máa wà ní àríwá mi. bó ṣe yẹ kó rí gan ẹlẹ́ni exactly ohun ìtìjú ńlá gbáà ló máa jẹ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ yìí tí Solomoni bá tún dà wá lágbónú lẹ́lẹ́kejì. we need to act fast. immediately now what is the solution. yes and that is why I have summoned this meeting nítorí pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà àárín ìwà ìlú wa ah, bí mo ti ń sọ lọ ó ń bẹ lọ́wọ́ ọ̀gbẹ́ni kórede àti arábìnrin ọmọláyà tó jẹ́ ìyàwó rẹ̀ the dangerous couple. the great leader kò sírú ìrànlọ́wọ́ tẹ́ bá wá lórí èmi àtọ́ tí a ò ṣetán láti ṣe fún ẹgbẹ́ yìí nítorí pé ẹgbẹ́ yìí náà ti ṣe wá lóore tó pọ̀ kò sí nǹkan tá a fẹ́ nu ẹgbẹ́ yìí tí ẹgbẹ́ yìí ò ṣe fún wa ọkọ mi àbí kí ló ní mo sọ. ohun tí leader fẹ́ sọ kò tí ẹ̀kọ́ sọ. bí ó bá rí bẹ́ẹ̀ arábìnrin ọmọlára I have done my research I have done my finding bí ọmọdé Solomoni bá gbọ́ngbọ́n kúkú ó di dandan káwọn gbọ́ngbọ́n sísìn. When unpleasant situation like this comes up, it induces caution. Nítorí náà, a nílò ẹ̀jẹ̀ ọmọ tí wọ́n bí ní ọjọ́ karùndínlọ́gbọ̀n ní oṣù kejìlá ní àyájọ́ ọjọ́ tí wọ́n bí olóòtọ́ ni tí wọ́n ń pè ní Jésù. Bẹ́ẹ̀ni, ẹ̀jẹ̀ ayọ̀ mi dé ọmọ rẹ gbọ̀ngàn. Ọmọ kan sọ tí mo ní, kò lè possible nẹ́gbà kò lè ṣeéṣe níbo ọmọ mi ah, kò lè kò lè kò lè possible láíláí. ọ̀gbẹ́ni akóredé mo fẹ́ jẹ́ kó wò ó lójú ojú kò wọ́n kì í kojú kò ló jẹ and tell me it is not possible. stop ọkọ mi ìyẹn láti ojú ìka gidi ni ẹ ìka ni ẹ ìbàwò. Ah, kí ló dé Akóredé. ọjà ah, tó bá ti jẹ́ bẹ́ẹ̀ wo wo wo wo tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni eh. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ẹnu mọ́tò mi bọ́ sílẹ̀ ẹnu mọ́tò mi orí ẹ̀ ò pé à ń sọ̀rọ̀ o sọ fún mi pé ìkà. ìwọ fẹ́ ṣé wọ́n ní làákàyè pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí eh. sórí tiẹ̀ pé pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí. Kòrédé ọ̀ mọ́tò ṣe. bọ́ọ̀lù ṣe máa fi tó fẹ́ fi ọmọ ẹ nílẹ̀ fún àwọn èèyàn kó pàjẹ́ kó pàwẹ́ o tí wọ́n fún ara ẹ máa fún wọn tó bá ní làkàyè tó lè gbé rẹ jókòó láti bá rẹ sọ̀rọ̀ ni pé o selfish orí ẹ ti dàrú à ń sọ̀rọ̀ ọmọ kan ṣoṣo o máa yọ adúrú àwọn èèyàn tá a sọ̀rọ̀ nípa ẹ̀ wo bí yẹn ṣe pọ̀ tó o fẹ́ kẹ́ everybody kú dànù àbí. ẹ̀mí ọmọ mi wà ìfúta ìtúgbó yìí lọ. nítorí èèyàn kan ṣoṣo nítorí sóòlù kan tí mi ilé padà wáyé àtẹlẹ kan. ṣé àwọn ẹnìkan lábí wọn náà ní twenty five nígbà tí wọ́n sọ wípé on the twenty fifth December ọjọ́ ìbí jésù ọmọ tó bá bí jọ ìlànà fẹ́ lò ṣé èmi nìkan mo bímọ ọjọ́ yẹn. ó pọ́sibù kò jẹ́ pé àwọn nìkan la bímọ. kí ló wá dé. ó pọ́sibù kò jẹ́ pé lot of people wà tí wọ́n bímọ bọ̀ nínú ẹgbẹ́ tèmi àti ẹjọ́ wa àwa nìkan ṣo la bímọ lọ́ọ̀dì twenty fifty tí wọ́n bí jésù. ẹ̀sọ́. everybody dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ tàdé sọ̀rọ̀ nípa yìí a lot of things ni wọ́n ti ṣe fún a lot of things láti rí bẹ̀ náà wọ́n ti save life èmi àti ẹláìmọye gbà àwọn abèrè nǹkan kan ṣo lọ́wọ́ wa tó máa ṣèbà tó lórí àti everybody ó wá sọ̀rọ̀ òṣèlú àwọn èèyàn lójú bẹ́ẹ̀ tó. ó pẹ́ tó tó wọ̀ mí wọ́n bí nísìn kó wo mi dáadáa akóyèdè ikú kò ṣiṣẹ́ ọmọ mi sórí ọmọ tó wù ẹ́ ní kókó gbọdọ̀ ṣe mi ò kí èké mi gbogbo yín bọ́ dànù kó kọ́ mi ò fẹ́ mọ̀. ìwọ náà ìwọ náà ìwọ náà wo bí lisin a máa lu ọmọ yẹn a máa lò ó ọmọ yẹn máa lọ o èmi àti ẹ máa bí mi o a máa bí mi ọ̀nà lọ. ìkànnì ẹ ìkànnì ẹ gbẹ̀yẹ̀dẹ̀ ni ẹ. ta ni wọ ah. kí ni wọ kí ni wọ jẹ. kí ló máa ṣe fún mi. bàtà kò mọ ẹ jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó jẹ́ má jẹ́ kí inú bí mi. Bọ́láńlé Bọ́láńlé ok mo ti gbọ́ dúró dè mí. wo ikọ̀ kúkúrọ̀ sọ́mọ mi aṣú ẹ bẹ́ẹ̀ ni mo sọ. ó jẹ́ má jẹ́ kí inú bí mi ju bó ṣe lọ. kí ló sọ kí ló bọ́ wọ́ wọ́ ọkọ ìdí má yẹ kí n bínú sí ẹ. máa jẹ máa jẹ jẹ kúrò ní fẹsánsì fẹsẹ máa jẹ jẹ kúrò fẹsẹ tó wà di fọrọ náà. máa kò sí tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe. ojú bá yẹ kí inú bí mi máa gún ẹ kọjá láàrin ìgboro. bẹ́ẹ̀ kò sí kó tó máa ṣe jọ ìwọ bó ṣe ń jẹ fún ìlọyọ jẹ́ máa bọ̀ ọ̀dẹ̀ jẹ́ kí gbé o òpònú. mi ò wọlé ṣe lọ tẹ kébìrì lọ tẹmí mi ò tẹlé ẹ ìka apààyàn ni ẹ mi ò lọ mi ò lọ o ṣe o. Bọ́láńlé. Have mercy upon me, O God, according to thy loving kindness, according unto the multitude of the tender mercies, blot out my transgression. Wash me thoroughly with from my iniquity and cleanse me from my sin. As bloody you break, what do I? Ebi o ti ẹ wá pa mí ọ̀tọ̀. Àwọn tí ń gbàgbé sí pẹ̀lú alarm break. Wo kí ló fẹ́ jẹ? Um, I'll sort that out later. No, no, no. Kí ló fẹ́ jẹ? Má worry sir, I will, I'll do that myself. Go eh. figure. Ah, ah. Ọmọ ìjọba gbé aṣojú kúlẹ̀ àlejò. Oh, wow àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pòun náà tiẹ̀ ti di ìràwọ̀ ńlá báyìí. ìràwọ̀ ńlá ni o. ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín hmm. ẹ̀yin aráalé mo mọ̀ pé ẹ ti máa retí ẹni tí mo gbé wá fún yín lónìí ẹja ńlá tẹ́ ẹ ti ń béèrè fún tẹ́ ẹ ti fẹ́ rí. Hmm, ẹ jẹ́ ìjà yín sí Mr. Ọláyínká Mr. Ọláyínká ẹ jọ ẹ kí àwọn aráalé. Um, ẹ kú everybody dádì mọ́ mi everybody ló mú kí yìí o Ọláyínká ọmọ ilé ń sọ̀rọ̀. Mr. Ọláyínká ẹ jọ gbà wo lẹ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí àti wípé kí ni àwọn challenges tẹ́ ti rí lẹ́nu iṣẹ́ yìí. Um, that's a very big question actually um, I've been into this work for a very long time mo ti ṣiṣẹ́ ìdípẹ́ and you know. there are always ups and downs and all of that but then glory be to God I was able to scale through and now I'm where I am today glory be to God adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mr. Ọláyínká ìjà lè mọ ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti jẹ́jẹ́ tí gbogbo wa mọ̀ sí gbajúmọ̀ um, JJ, you know. Uh, um, JJ, JJ is my colleague, you know, actor on the actor, you understand? That's what I'm doing. Um, Mr. Olayinka, ẹ má bínú, a dẹ̀ gbọ́ wípé ọ̀gá ló jẹ́ sí Um, you know, uh, èèyàn tó bá ti ṣáájú èèyàn dé industry ẹ̀ mọ̀, ọ̀gá ló máa ń pe irú èèyàn bẹ́ẹ̀, so ọ̀gá mi náà ni màá pè, you understand? So that's was just it. Mr. Ọláyínká tí eré bá pa ẹ̀yin àti jẹ́jẹ́ papọ̀ tó bá gbé yín papọ̀ pé kẹjọ ṣeré ṣé inú yín máa dùn. láti bá jẹ́jẹ́ ṣeré. come on what kind of question is that àṣẹ ah, fẹ́ Madam, dá mi padà sẹ́yìn ẹ náà mọ ọkọ tó wà lẹ́nu ẹ dẹ̀ gbọ́ ọkọ tó ṣẹlẹ̀ sí jẹ́jẹ́ náà ṣé kẹ́mi àti àwa lọ máa come on you know it's wrong now. you can't tell Ọláyínká. no it's okay thank you. ẹ eh, Bọ́lájí. ẹ ẹ eh, thank you thank you. nǹkan báyìí ṣẹlẹ̀ sí inú ìdí náà máa dùn ní. inú i'm happy <laughs> i'm happy i am ah, i'm see listen i'm happy inú mi dùn àsìkò i. and I could I could see the potential wípé eléyìí ní bright future I trained you mo train ẹ ní school ó tún parí ó fẹ́ wá ṣẹ́kì lóríṣẹ́ fifty thousand mo ní no he yẹn ti kéré jù fún ẹ wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi mo bẹ̀rẹ̀ sí mú from one location to another ìgbà mi wà fún ní two six three six four six wọ́n ṣe bẹ̀rẹ̀ sí. now you can nightmare. bá mi jẹjẹ jẹjẹ jẹjẹ èmi fẹ́ kó o lọ èmi kó o tẹ̀ bínú sọmi rárá o because bóun ṣe mo tiẹ̀ sọ òun ló ṣe sọ o ìdá owó onílà tẹ̀ bínú sí rárá rárá bó ṣe mo tiẹ̀ sọ ìyá náà please. kò parọ́ èmi ṣe é ṣe all right sir. jáde wọjà mo kó àwọn aṣọ burúkú mọ́ra I was dancing music tí gbogbo ayé òkú yìí kò kàdé I was dead I was mad. All right now. Oh, husband, you told me. You told me I will get solution from this. And God is gonna cleanse my sins away. And it's gonna take the memory away from these people. But God has done nothing for me. I gave it to... Fine. Fine. Ìrònú ò ṣòrí ara o. Wọ́n ṣòrí ara o. I wouldn't want bad thing to happen to you. Má ronú o. Jọ ah, ah, ah, please. Dídì. Yes, ma. Mo ti gbé. Ẹ ṣe máa ń ẹ ṣe máa ẹ ṣe. Ẹ ìgbàwo ni máa ń wò mí? Àbí kí n dẹ̀ wá kẹ́yìn àti dájú fún weekend? Hmm, okay. Okay. ok, mom, mo ti gbọ́ yín. Buy something when you are coming, okay? I love you. Ayọ̀mídé ṣé mọ́mí nìyẹn? Ó ga láàárẹ̀ ẹ̀ ó tẹ̀lé jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ kí wọn. Ìgbà tá àjẹrí nǹkan ta fẹ́ lọ rà sí, ṣé wàá jẹ́ ìjọ olóòtú ìsàbò mi? Ah, mi ò choice, màá jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. Ó kàn jẹ́ pé tó bá mọ̀ pé o máa sè é, wàá jẹ́ kó láta gidi gan ni. Sọ́dọ̀ ó ta mí ní gbogbo ẹnu nù. ìjọba ẹjọ mo dẹ̀ mọ̀ àwọn fans yẹn tó bá ti rí ẹ lẹ́nu ló ṣẹlẹ̀ díẹ̀ ọ̀rọ̀ máa fa kínní òun gbọ́ máa fa. Ah, kí ṣẹlẹ̀ bọ̀bọ̀. Hmm. tó ṣẹlẹ̀ ó ń jẹ́ máa lọ. bẹ́ẹ̀ ò wù mí lọ bàbá débẹ̀ ń sìn a tún máa pàdé àwọn èèyàn tó máa mọ̀ mí bẹ́ẹ̀ and I don't want anybody to mock me ah, honestly. díje díje ẹ ní sùn nǹkan tẹ̀mí fẹ́ gangan gangan ni how long ló fẹ́ fún ma fi máa sọ̀rọ̀ ẹ̀kọ́ náà ni rọra ní sùn díje díje díje. jẹ̀dá ó lè mọ̀mọ́ jàre ó Jésù mọ̀mọ́ jẹ̀dá ó Doctor, ẹ ṣé gan, really appreciate. Yeah, um, ẹ kú ọ̀rọ̀ rẹ, Yeah, um, àwọn báṣẹ ti wà lọ and ṣe mọ̀ pé mo sọ wípé a máa ní láti dúró de test kan. Ẹ ṣọ ẹ ṣọ. Yeah, test yẹn ti jáde. Okay, fine. Extra no. It's ó ti tí mo rí fẹ́ kí ẹ rí lélẹ̀ ṣẹ́rí sport ṣẹ́rí kò fẹ́ dàbẹ̀ ní kò ní one bad debt ó fẹ́ yàtọ̀ sí àwọn tó kù ṣẹ́rí ibi tí kìíní yẹn ti affect wọn gangan nìyẹn then ṣẹ́rí bó ṣe ń jẹ tó bá ń spread lọ báyìí tó bá fi débi báyìí problem ni ṣe understand so um, ó túmọ̀ sí wípé wọ́n ti ní eh, cancer of lungs. what? cancer what? Eh, um, doctor eh, ẹ má sọ ọlọ́run báyìí sí ọ̀rẹ́ mi bóyá miss up ti wà nínú x-ray yìí ẹ bá mi check dáadáa ẹ jù. Um, Sherry níbí báyìí àwa ò kì í mix uh, result patient kan see another patient is not possible tí wọ́n wọ́n lè lè tó wà lórí tèmi. kí ló lè fà báyìí in most cases um, àwọn tí wọ́n bá ń smoke either cigar or hems All àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tábà ti ń ṣàwọn nǹkan tó ti pọ̀ jù fún ara ah, ah, ah, ìyàwó ọlọ́run nǹkan báyìí. dókítà tẹ̀dẹ̀ wọn wá wò ọ̀rẹ́ mi ń fa sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o bọ̀ látìgbà tó ti ní mental illness báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rẹ̀ pé ń fa sìgá kiri even though ọmọ sọ pé máa ń jọ ìtọ́jú máa ń fa gbó nígbà tí ara ẹ̀ wá yàtọ̀ tó mọ̀ pé òun ti ya wèrè ní ìrònú ìwà pọ̀ ó wá ní pé òun fẹ́ kí depression gbà ọ́ ló fi wá mú ọtí àti àti sìgá lónìí kò kúndùn. ìsàlàyé ṣe rí níbi tí kíní ìdè mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé wọ́n ti wà ní damage wà ní eighty percent ó túmọ̀ sí pé tá a bá máa third week of October ó possible kí lọ́rọ̀ yìí ti park. dókítà tí bá gbọ́n yé ọ̀rẹ́ mi máa kú nìyẹn o. Ah! sátani kiri kù tìjú ó ń ní kúra ní tọ́lá ti máa pé ìgbẹ̀yìn òun inú náà. ìyá àti ìyá àti ìyá ohun tó kàn tó mi ni wípé ọ̀nà ẹlẹ́sìn ni ìhà ah, ah, no no no ọ̀rẹ́ má sọ bẹ́ẹ̀ ah, ó ṣàgbọ́n nǹkan tí dókítà sọ. àríkọ́ṣe lóògùn ni kì í jẹ ṣùgbọ́n àríkọ́gbọ́n ni mí. What? mo wá ìràwọ̀ dọ́dọ̀ ìṣùn. níràwọ̀ ó dẹ̀ fi gba ògo àti ẹ̀mí mi lọ. kẹ́bí ọkàn ni mo ń bẹ ọlọ́run fún. pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́bí ọkàn tí mo ń bẹ ọlọ́run dáríjì òun kò dẹ̀ ràn mí lọ́wọ́ kókó mìíràn. Èmi náà gbé ojú mi sí orí òkè wọ̀nyí. Níbo ni ìrànlọ́wọ́ eléyìí tó ń tẹ̀lé ọ̀rẹ́ tó jẹ́ oyè atẹ̀lé ni mádẹ́yìn yìí ó máa nítumọ̀ mí ìsinmi. bẹ́ẹ̀ni sàdáàdì ẹ ṣáà mọ̀ pé bíbí bá fa ìkara wọn àtẹ̀lé. ẹ mọ understand wípé tí ìgbé bá ti fa ìkara wọn máa ń tẹ̀lé ni àmọ́ sórí ilé ní èmi àti ẹnìkan lájọ fẹ́ jáde so ìwọ tó jẹ́ kara wọn tó wà lẹ́yìn ẹ jókòó sí hostel kò ní pa wá wò yìí okay okay how are you how you doing? sir. ẹ pẹ̀lẹ́ ṣó <laughs> ti yẹ mo kàn fẹ́ sáré ń gbé ọ̀rẹ́ ẹ̀ jáde lọ síbi kan ni ṣó ti yẹ um, kò ní pẹ́ padà sínú school. thank you sir. okay. thank you sir. okay dear. all right. All right. ó ṣe kí ni. ayọ̀mídé sì tẹ̀lé dáadé ẹ̀ jáde ifá mi kò ṣe padà lẹ́yìn wọn sì kò tí pẹ́. ah mo dáràn mo mọ̀ sọ fún Mayọ̀mídé nítorí Ọlọ́run sọ fún pé kó má tẹ̀lé anybody jáde pé dókítà títí má dé ó tẹ̀ nítorí Ọlọ́run. mọ́mí dáàdì ẹ̀ ló tẹ̀lé jáde. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ oúnjẹ rẹ̀ kó máa lọ ah, eh, wá wá wá wá ibo ló tó kú ibo ló gbà pàtó lójoojúmọ́. Eh, ọ̀nà báyìí báyìí ló gbà ó tẹ̀ lójú ah, mo dáná èmi obìnrin wù. bọ́dájì ṣé ẹ̀dẹ̀ ṣúọ̀ pé itri máa wà nínú gbọ́tà àlọ́ yìí. ọjọ́ gbólójú ẹ̀ ni by the time tabarin síwájú bẹ̀rẹ̀ sí máa rí oríṣiríṣi àwọn buildings tó tún máa rí mọ́ yóò nǹkan tí mo fẹ́ fi hàn ẹ́ gangan mi nǹkan tí ṣe tán pẹ̀lú ẹ̀ bọ̀tá máa tó jáde padà sí mi nù main road bẹ́ẹ̀ a jáde padà sí main road bẹ́ẹ̀ so a lè lọ sí ìjìnlẹ̀ restaurant. ok sir. o máa really enjoy ara rẹ seriously. mọ́mí ló ń pè mí. mọ́mí mọ́mí. Ah, ọmọ ìròdẹ̀ ìjọ kò gbé kọ́ọ̀lù mi mo máa dáràn báyìí torí ọlọ́run ah, ọkọ mi gbé ah, ọkọ mi gbé fóònù ẹ̀ gbé fóònù ẹ̀ torí ọlọ́run máa kó bá mi ìrìnàjò ah! owó ni torí mo fẹ́ gbé ẹ e jáde ń sìn òun náà ṣe fẹ́ wò pé mo ni mo wà ó lè wà bá wa ń bẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ ní tó bá mọ̀ kó o fẹ́ gbé ọmọ o jáde no problem kó gbé ọmọ ẹ̀ jáde lọ́tọ̀. kí ni kí n ṣe máa gbogbo fóònù akóredé má kó bá mi má sọ mí dàgbà alẹ́ torí ọlọ́ ṣàánú mi akóredé má kó ọmọ mi lọ bí gbogbo nítorí ọlọ́. Ah, ah. má gbé rárá ṣó ti gbọ́. ok sir gbé kọlẹ̀ ọkọ mi gbé mò ń gbé mi níyá èmi ni mo bí ẹ gbé kọlẹ̀ mọ́dọ̀ bàbá ẹ lóhùn. Dad, where are we going to? This place is scary. Ayomide. Sir? It's okay. Daddy. I am your father. And there's no any cause for you to question it. Okay? Èmi ni mo mọ ibi more, mo Could you lọ. Kò ju bí tá ti lè rí. Tó ti lè ṣe kí ni? Tó ti ṣé mi ò sọ fún ẹ pé àwọn ilé kan wà níbi tí mo fẹ́ kó rí pa ẹ̀ ni tí mo fẹ́ kó mọ̀ ń pa ẹ̀ ṣé wọ́n rí eléyìí lẹ́ẹ̀kan bàtà ń drive lọ ta ló mọ̀ tó nílé yìí ṣé ní crime wà bẹ́ẹ̀ tí bá mú ẹ wá wọlé tí mò ń kọ́ lọ́wọ́. ẹ dẹ́dí ẹ wo mo understand ẹ sọ gbogbo la tún jẹ́ sí ibi ìparun ọ̀gbun ilẹ̀ ìdààmú ayérayé ni bàbá ẹ̀ mú ẹ já sí. wá ná kí ni problem ẹ náà kí ni nǹkan tí o mú ọmọ mi kiri fún kí ló dé kí ṣe wọ́n nu ẹwọ́ mi ni. kí ló wá mú ọmọ mi ṣe bí. kí lè mi mọ ọmọ mi jáde. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ tó sọ yẹn ṣó lọ́pọ̀lọ́ ló ṣá ọmọ tí mo bí nínú òun sọ fún mi pé bọ́bí o mẹni tó yẹ kó o bẹ̀rù apààyàn nìjà ẹ̀ èèyàn burúkú ayé àtọ̀run nìjà ẹ̀ ṣọ́bù kó pè é lẹ́ẹ̀kan mo jẹ́ kọ́ọ̀tì kọlẹ̀ mo jẹ́ ní kó pa fóònù ẹ̀ immediately nítorí pé mo mọ nǹkan tó lè ṣe fún ẹ nì bí léèrè pé kí ló wá wá síbí bí léèrè torí ọmọ tó wò yìí àwọn èyí ju erin lọ ẹ̀jẹ̀ dẹ̀ kúrò bí jogbo tí kò bá ṣiṣẹ́ ọmọ mi akóyédé bá ṣe yéé púpọ̀ púpọ̀ ọkọ mi ọkọ mi ọkọ mi wojú mi wo mi wo mi wo mi wo mi wo mi wo mi wo mi torí Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún mi jọ́ dúró náà wo mi yéé ọkọ ah ẹgbẹ́ mi má lọ bá ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọkọ mi yéé ah ọkọ mi gbé ìkàmà ni ẹ èyí burúkú ìkà ni ẹ. ìwé èèyàn wo ni ló pa mí náà mọ́ ó pa ọmọ kan ṣo tí mo ní ọmọ pé kò sí níwájú kò sí lẹ́yìn fún mi mọ́ kò sẹ́ni ọkọ fún mi àti ọmọ yìí nìkan. ṣé mi níwájú mo ní lẹ́yìn ẹkún òṣìwò ló sọ mo rí bí àpòsí inú ẹgbẹ́ kìnnìún ohun tí wọ́n bá wa sọ́ńbẹ̀ ṣe wọ́n fẹ́ ọkọ mi dé. ṣé wọ́n fẹ́ lùzà rẹ̀. ọ̀rọ̀ ẹgbẹ́ wà fún táyì ju ọmọ tó bí lọ. ó yìí fọ tẹ́ẹ̀tì dáadáa. nítorí mi ah! ò fẹ́ lùzà ayé mi mi ò fẹ́ kú mo dẹ̀ mọ̀ pé wọ́n náà fẹ́ kú. tó o bá mọ̀ pé ọmọ ìwà important sí ẹ̀jú ẹgbẹ́ lọ ó yàgbọ́n náà àjọ wà ń bẹ̀ ní ohun tó lè ṣe ogun tó lè ṣe tó bá fẹ́ parẹ́ wàá kú tó tiẹ̀ ní dààmú rárárárárárá parẹ́ ń sìn kó dẹ̀ tẹ̀lé ọmọ yìí block ló wà ń bẹ̀ yẹn sáré lójijì kó la orí mọ́ wàá kú kó o lè tẹ̀lé ọmọ yìí akọ́rẹ́dẹ́ àbí kí n yọ jáde ṣó mọ̀ máa pé n tó yẹ kí n pè sí ìwọ náà tẹ̀ lọ́mọ ẹ̀. akọ́rẹ́dẹ́ wọ́n wàá jẹ́wọ́ fún ẹ wípé abiyamọ gidi ni mí. kí ló fẹ́ ṣe fún mi mo ń wẹ́ tó rún ọmọ mi lọ ìwọ ló lọ sí láìsí. jùbọ́ àtàlẹ́ kìlú sí lù sí lù sí lù sí fà. ìbára ìbára òní ìbára lù sí fà. ọ̀gbẹ́rì làwa ìwọ làwọ̀ mo ṣẹ̀ṣẹ̀ rí dájú wípé a ní ọ̀tá kan ọ̀tá tó ń dayé gbogbo wa rí boríbo ọ̀tá tó ń ṣe ibi tó ń fi ojú jọre fún wa. ọmọbìnrin yìí mo lè fi ẹsẹ̀ ilẹ̀ òfin kọ́ mọ́ ẹnu lókùn tó tún fi kọ́. Ah, ah, ah. èmi tiẹ̀ wá ròyìn pé tí ò bá bẹ̀rù ohunkóhun láyé ó yẹ kó o bẹ̀rù orí ẹ. arábìnrin why did you forget so soon? wípé gbogbo ohun tí ọkàn rẹ fẹ́ ní ọwọ́ rẹ báyìí pé gbogbo mèremère tí bẹ nínú ayé yìí ni o jogún pé whatever you have desire you get pàápàá ní ìgbà tí ìwọ àti ọkọ rẹ wà nínú ewu tí ẹ wà nínú àhámọ́ tí ìrètí yín ti pín ọlọ́lá jùlọ yìí kan náà the great Lucifer yọ ìwọ àti ọkọ rẹ kúrò nínú àhàmọ́. ẹ wo bí ẹlẹ́tọ̀ àti alárekereke lásánlásán ni sátani àti àwọn ọmọ rẹ lẹ́yìn ìgbà tí a ti fi ọkọ wa sílẹ̀ tán ǹjẹ́ yẹ kí ìṣòro kọ̀ọ̀kan dé kí ó wá máa gbẹ̀ níbà ní kọ̀ọ̀kan èyí ti wọ́n mọ̀ wípé òfun ni léjì yẹn sì fífò dídí ẹni lọ́wọ́ ẹni ní sátani ṣé bí bàtí sátì olúwa lọ. Shut up! arábìnrin it is better you caution and wash your tongue. gbọ́nà mélòó nínú àwọn tí ó tẹ̀lé olúwa yìí ni ó jẹ ọrọ̀ àti àǹfààní tí ìwọ jẹ mélòó mélòó nínú àwọn tí ó tẹ̀lé olúwa tí ìwọ ń sọ yìí lórí ohun mèremère tí ń bẹ nínú ayé yìí gbọ́ dáadáa ìwé tí àwọn tó ń tọ olúwa lẹ́yìn gan gbé dání sọ wípé ènìyàn ò lè gba rere kí ó má gba ibi ọjọ́ kan èyí ti wá jẹ́ tó jẹ́ pé ní ìgbà tí ìwọ gba ibi tirẹ̀ o wá bẹ̀rẹ̀ sí ní ṣe àròyé ò awuyewuye o jẹ́ tètè sọnù kí o má bàa sọnù ìgbà tó yẹ kó o gba kádàrá ó wá ń wá kodoro káàkiri. kí ló tún kù lẹ́yìn ìgbà tí ó pa ọmọ mi òkú náà kan ṣoṣo tí mo ní ó ti bò mí mo tún wá fi ọwọ́ ara mi mo fi pa ọkọ mi àwọn tí mi ọmọ yìí fẹ́ẹ́ pátá ẹ wò dáadáa kẹ́tù mi wò máa lọ sí inú ajé màá jẹ́ jẹ́ àwọn èèyàn wípé ẹlẹ́tọ̀ lásánlàtọ̀ ni sẹ́tánì àti àwọn ọmọ ọdún. ọ̀rọ̀ kó ṣoṣo ní bá sọ tí mo fi da ojú ìjọba ìwé rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. bí ó bá rí bẹ́ẹ̀ máa lọ sí inú ayé mi ò lọ máa sọ ọ̀rọ̀ kan ṣoṣo ọ̀hún káàkiri. sátani kiri fún tìjú. ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan ṣoṣo. ó ń wá ní kúra ní. mo ní láti sọ ọ̀rọ̀ kan ṣoṣo. ọ̀rọ̀ kan ṣoṣo ni máa sọ ọ̀rọ̀ kan ṣoṣo ni máa sọ ọ̀rọ̀ kan ṣoṣo ni máa sọ. ẹ bọ̀ mo ní láti sọ ọ̀rọ̀ kan ṣoṣo. mo fẹ́ sọ ọ̀rọ̀ kan ṣoṣo. mo fẹ́ sọ ọ̀rọ̀ kan ṣoṣo ọ̀rọ̀ kan ṣoṣo ọ̀rọ̀ kan ṣoṣo ní wàásà ẹ̀bà ọ̀rọ̀ kan ṣoṣo ní wàásà ọ̀rọ̀ kan ṣoṣo ní wàásà yẹ́yì ọ̀rọ̀ kan ṣoṣo ah, ah, ah. ọ̀rọ̀ kan ṣoṣo ni mo fẹ́ sọ mo ní láti sọ̀rọ̀ kan ṣoṣo. kúlì tó fà á. kì í ṣọfà iṣẹ́ ayé ni ṣó nọ́mà kí ni ìyàtọ̀ fà àti ṣe ayé nǹkan tó dùn mí ni pé ó ti mú kòkòrò mọ́tò yẹn lọ. tí ò bá mu lọ ń kọ́. mo rò mú bọ̀ lélẹ̀ yìí eré tiwa rèé. eré tiẹ̀ eré tiẹ̀ ṣùgbọ́n kò ní máa fi ìkàlẹ̀ ẹ̀. ìkàlẹ̀ mi ìkàlẹ̀ mi ìkàlẹ̀ mi. wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò ṣe ìlú lásán. pásítọ̀ Solomon òun ló sọ ògùn ìtúkà sí ààrẹ bẹ́ẹ̀ mátánà o ní láti kíyèsára gidigidi. Thank you kò sí ṣíṣe kankan ju wípé o ní láti mú pásítọ̀ Solomon wá kó wá tẹ̀lé bá fún èmi aládé ayé. wàhálà ló fa samson lé àwọn filistini lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni éfà òun ló ṣe okùnfà ìṣubú ádámù ìyàwó pásítọ̀ solomon òun ló máa ṣiṣẹ́ náà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù. gbàdúrà wá ọba olóore gẹ́gẹ́ bí àwa ti ń ké pé ọ́ aṣojú ọba ọmọ rẹ̀ ráhùn láyé látúbọ̀. ọ máa wà okay ẹ má wọrí dókítà ń bọ̀ wá rí. gẹ́gẹ́ bí àwa ti ń ké pé ọ bàbá wa máa ṣe jẹ́ káwa káwa ọmọ rẹ̀ bí a ti fọ ìwé tí ìwọ Sólómọ́nì bá lè tẹríba fún ìyìn aládé ayé. You will be rich, prosperous, and be respected. Mo wá kí ọ kú oríire wípé ipe o ti gbà o sì ti fọwọ́ sí. Mi ò understand nǹkan tẹ̀ ń sọ sá. Ẹni wípé kọ̀ọ̀kan tí mo bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tí mo ti ṣe kéde kan kí wọ́n á parí ẹ̀ mi ò understand sá. Ó mà ṣe o, ìwọ ò understand nǹkan tí wọ́n bẹ̀rẹ̀. Ṣé o ṣé o o ti bẹ̀rẹ̀? wọn ò ti gbéwé fún ẹ. you have started ṣé wọ́n sọ fún ẹ wípé ìwé a máa gúnni lọ́wọ́ lásán ni àbí ìgbà tó ń gbéwé fún ẹ wọ́n so abẹ́rẹ́ mọ́nú ẹ̀ àbí bíléèdì ni wọ́n fi sí tó fi gún ẹ lọ́wọ́ tí ẹ̀jẹ̀ fi yọ sínú ìwé náà ìyẹn fi hàn pé. sorry sir ìyàwó yín mi ìmọ̀ bóyá ń ṣe òbò tó ń pariwo orúkọ yín ó dà pọ̀ fẹ́ rí yín. yes sir. Abigail, you are welcome to the temple of the Morning Cat. wọ́n máa láyà àmọ́ máa jẹ́ kó mọ̀ wípé ajá tó bá wọlé tọ̀ ẹ̀kún ó di dandan kó fi ẹ̀jẹ̀ wẹ̀. bẹ́ẹ̀. àmọ́ àkókò ní akátá lọ́wọ́ ká tó fàbọ̀ sórí adìyẹ. ẹ gbé gbogbo irọ́ sísọ ohun ẹ̀yin ìránṣẹ́ èṣù ti àfin. ibo ni ìpàdé òkùnkùn àtìmọ́lẹ̀ kí ni tó lè pẹ ẹ̀yìn àti Abigail ìyàwó mi papọ̀ ẹ gbọ́ dáadáa ṣe ẹ rí eléyìí Abigail kì yóò kú ikú kíkan bí kò ṣe yíyè ẹ wo ẹ fi sílẹ̀ o nítorí pé ti Olúwa ni. máa gbọ́ Abigail tó ń wo ìlú wa tó o bá tí ì mọ̀ kó o máa ń gbà Abigail ti dá májẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni pásítọ̀ Solomon Abigail ìyàwó rẹ gbọ́dọ̀ fi ojú kan aládé ayé tí í ṣe ọba tiwa lónìí nítorí ó ti fi ọkàn rẹ̀ bá dá májàmú ìyẹn lọ́ọ́lù síbọ̀. Hmm. ẹ tún fẹ́ mú gbogbo ọgbọ́n àrékérekè yín wá ẹ wo bí eléyìí mo ti sọ kì í ṣe ti tẹnikẹ́ni bí kò ṣe ti tolúwa kì yóò kú ikú kan bí kò ṣe yíyè nítorí wípé ìyàwó mi tẹ́rì kò sí ohunkóhun tó lè dá yín papọ̀ ẹ̀yin báwo àti ẹ̀yin àti ẹ̀mí òkùnkùn pẹ̀lú ẹ̀mí mímọ́ kò lè jọ tóra wọn. bí pétérù bá ṣe ọba ti yín ní ìgbà mẹ́ta ábígẹ́lì ìyàwó rẹ kò gbúdọ̀ ṣe ọba tiwa aládé ayé ọlọ́lá jùlọ lúsíbẹ́rì nítorí pé ó ti bá a jẹ ó ti bá a mu ó sì ti bá a fi ọkàn rẹ̀ dámọ́jẹ̀mú tí kò lè yẹ̀ láéláé the great Lucifer. òun tẹnu wọn ìwọ ìránṣẹ́ ṣù òun tẹnu wọn ẹ mú bọ̀ ẹm Abigail ìwọ wí fún mi nísinsìnyí wípé irọ́ ni wípé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. <laughs> ọ̀nà mi ṣọ́ra o onígbàgbọ́ Sátánì kiri fún tìjú onígbàgbọ́ kì í ṣe wá ìsinmi torí Sátánì kò sí onígbàgbọ́ má ṣe sinmi. àtúkà tí tan ìmọ́lẹ̀ fún aráyé ṣùgbọ́n tí ìdí rẹ̀ ṣókùn ǹjẹ́ ìwọ á mọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí. àtùpà rọ́jò ìmọ́lẹ̀ fún aráyé tí kò rí ìdí ara rẹ̀. Ah, ìwọ ṣàlàyé fún mi nítorí tí èmi kò mọ̀. pásítọ̀ Solomoni ọkọ rẹ ni ọ̀rọ̀ yìí bá bẹ́ẹ̀ni kíyèsí pásítọ̀ Solomon ní agbára àti àṣẹ láti ṣe ìdáǹdè ìwòsàn ohun ìgbàlà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n a kò fún un ní agbára àti àṣẹ bẹ́ẹ̀ ni kò ní orí ọ̀fẹ́ láti wo ara rẹ̀ sàn tàbí ẹnikẹ́ni tí ó jẹ́ ìdílé rẹ̀ nítorí ìdí èyí ní òṣèlè wọ́sàn àmọ́ o tí o bá fẹ́ kúrò nínú ipò ìnira àti ìyà tí ó wáyé bí o bá ṣe tán láti tẹríba kí o ṣe ìfẹ́ kí o sì máa tẹ̀lé ọlọ́lá jùlọ luciferi alábí yìí great lucifer òun ṣetán láti gbà ọ àti láti wọ̀ ọ́ sàn. So kúrò nínú ipò ìnira àti ìṣẹ́ tí ó wà yìí jẹ́ kí n bí ọ́ àbí ìwọ fẹ́ láti tẹ̀síwájú nínú ipò ìṣẹ́ àti ìnira tí ó wà yìí. Ah, ìnira ẹ̀ pọ̀ tí pọ̀jù bá pọ̀ lápọ̀jù ó lè mú nígbàgbọ́ sẹ́ ọ̀run èmi ṣetán láti tẹ̀lé láti ṣe gbogbo nǹkan tó bá ní kí n ṣe pátápátá. bí ó bá rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ mú ọ lára ṣùgbọ́n a kò fún ọ ní orí ọ̀fẹ́ láti rántí ohunkóhun tí ó ṣẹlẹ̀ ní ìhín yìí. <laughs> Abigail. Why? Pastor Mrs. Abigail. Why did you do this for God's sake? Pastor Solomon. Atakoro wọnú àdó ni. Kò lè kọ́mọ rẹ̀ wọ́bẹ̀. Kíyèsí nínú ìṣẹ́lẹ̀ agbẹ́bí mi àti nínú ìṣẹ̀lẹ̀ àbísí ìlóyún mi. Kíyèsí ìwọ́n fi tọ́jú àti níyà àpapọ̀ ìwọ́n mú mi lọ. Jésù ẹ̀mí ẹ̀mí yóò sùn mọ́.

praying for forgiveness. àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìwọ gbà nítorí ìdí èyí ó ti bọ́. irọ́ ló pa wo bí Abigail èmi ni ọkọ ẹ̀ èmi ni olólùfẹ́ ẹ̀ mo wá pálàṣẹ fún ọ ní wákàtí àti ọ̀wọ̀ yìí ní orúkọ ti bàbá tí ọmọ àti tẹ̀mí mímọ́ ìgboyà iléyà jẹ́ ká máa lọ. Yeah. <laughs> ẹtún ẹtún ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ lélẹ́yìí Abigail. lórí ibi tẹ́lẹ̀ ti rí gbàgbà èmi mi tẹ̀lé ẹ lọ. Ah! Pastor Solomon a kì í bá mà ó ṣeé ṣe kí ìfẹ́ rẹ kí ó fà sí ọkàn Abigail aya rẹ gẹ́gẹ́ bí olólùfẹ́ nítorí ìdí èyí ni Ábígálì yóò ṣe rántí ìlérí tí ó ṣe fún ọlọ́lá jùlọ rúfúgẹ́lì wípé òun yóò fi àìrójú àìráyè da iṣẹ́ ìránṣẹ́ rẹ rú ilé tí ó sì ti múṣẹ tí ó jẹ́ ìdí tí ó fi fara hàn níbí lónìí kò tọ́ síbẹ̀ o Abigail láti lè parí iṣẹ́ náà gẹ́gẹ́ bí o ṣe ṣe ìlérí ìwọ yóò fi àpá sí i lára tí yóò fi máa rántí rẹ títí láé Abigail over to you. Lord Lucifer. Abigail Abigail Abigail Abigail. jẹ́ fún mi ó ṣe yá mi lẹ́nu ó ń jẹ́ ìjọ lójú. ẹ ṣe sá ẹ ṣe sá ọ̀rọ̀ ọlọ́run náà sọ ó ní kírísítẹ́nì máì tí wá ìsìn ní àárín ọ̀tá ló wà má ṣọ́ra ìgbà tọ́rọ̀ ìfẹ́ ń ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé mo tètè ní àkíyèsí ìgbà tí mo kọ́kọ́ lálá kọ́kọ́ mo ṣe jí pé kí n pray ni Abigail develop nǹkan tá à ń sọ yìí mo rush lọ sọ́spítù níbẹ̀ náà àní ara tún bá mi sọ̀rọ̀ mo tún tún àláìlà bí mo tún ṣe fẹ́ bẹ̀rẹ̀ prayer torí Abigail yìí náà tún ṣe sáré pè mí ó pẹ́ kí n tó mọ̀ pé Abigail ti ní májẹ̀mú pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ká ní mo tètè mọ̀ ni ẹ sà èmi àti fàdúrà jagun máa ti gba ìyàwó mi kúrò lọ́wọ́ àwọn ẹni bíi tá à ń sọ yìí ẹ fi ohun gbogbo fún ọlọ́run pàápàá jùlọ lórí ìtìyàwó yín abigail ikú sista abigail jẹjọ lójú púpọ̀ nígbà tí ẹ wá sọ́dọ̀ mi last. ṣé pásítọ̀ solomon náà ni wọ́n gbàdúrà tí ara fi yá. ah rárá o àwọn ò sí ilé ń jọ yẹn bọ̀tún mo dédé rí para mi yá ni. Mm mo dẹ̀ mọ̀ wípé gbogbo àdúrà tóun náà ti gbà sílẹ̀ olùmọ̀ràn mi dá thank you jesus. ara yín ṣàkàn déédéé yá kò sí ohun tó lè wá ṣe ti. gbogbo ṣe ń sọ̀rọ̀ nípa ibi dáàbì àti ìtúsílẹ̀ mo rí pé mo rí àmì kan lára ẹ̀ ṣùgbọ́n àwọn fi mọ̀ mí dáadáa délẹ̀ débi tí mo lè fi sọ pé báyìí mọ̀ rí pé ìdájì àti ìtúsílẹ̀ tí arábìnrin yìí sọ yìí it is not natural ẹ̀yin ọlọ́run sọ bẹ́ẹ̀ fún un ṣùgbọ́n tí mo rí ikú sista abigail sí ni pé ó ń bá gbogbo onígbàgbọ́ sọ̀rọ̀ pé a ní láti máa fura ká dẹ̀ ní àkíyèsí a gbọ́dọ̀ túbọ̀ sọmọ náà ká di àmúrí wa kó lé nítorí èṣù tá à ń wò yìí àti àwọn ìránṣẹ́ rẹ̀ wọn ò sún wọn àwọn ṣetán láti jagun pẹ̀lú aráyé wọ́n dẹ̀ ṣetán láti bà ohun tó ń dùn jẹ́ ṣùgbọ́n àwọn àtàbà pẹ̀lú àwọn lónígbàgbọ́ la ní láti múra sí ọ̀rọ̀ ara wa kí èṣù má bà á borí wa ǹjẹ́ gbádùn àwọn ẹni òkùnkùn wọn ò gbèrò orí pẹ̀lú ẹni ọlọ́run tí ẹ ò bá dẹ̀ gbàgbé ìwé mímọ́ sọ it's in the bible first peter five eight ó ní ẹ máa ṣọ́ra kí ẹ sì máa wà ní àìrékọjá nítorí èṣù ohun ègbé yìí ó ń rìn káàkiri torí pé òun wá ẹni tí yóò pàjẹ́ it's in the bible if you can remember that ọlọ́wọ́ á wà pẹ̀lú wa àwa náà ò ní túra sílẹ̀ ṣàpẹrẹ sábẹ́ ọgbà ìpínlẹ̀ ṣẹ́gun wa báwa fún wa ní iyì àti ìwòsàn ẹgbẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ dábì. dábì kí o sá gẹ́gẹ́ bí bàbá wa nù lù wá sá ìgbésẹ̀ wo lè wá rò pé a lè gbé sí gbogbo ìjì tó ń jà yìí ẹ ẹ sá ẹ mọ̀ pé bíbélì náà ló sọ pé tí yìí bá ń ṣẹlẹ̀ sí àwọn igi tútù mélòó mélòó igi gbígbẹ sá. bíbélì náà náà ló tún wá sọ wípé bí kò sí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. jésù ní ìbálòpọ̀ ọkàn ẹ má ṣe jẹ́. God. la fi ń worin èpè la fi ń wo èpè. ọmọ ọ̀nà làárọ̀ síná. níwọ̀nba èyí tó kù kí n lò nílé ayé yìí. màá bẹ lọ́hùn láti lo gbogbo okun ipá àti agbára tí ìwọ Elédùmarè bá lè fún mi láti dúró ti Solomon kódà kó ku èémí kan inú ẹ̀mí mi màá dúró tì màá gbà sílẹ̀ àmọ́ <laughs> mi ò wá kọbi tó lè já sí o ibikíbi tó bá já sí tó bá dàbí ẹ̀ṣẹ̀ níwájú wọ lọ́hùn olúwa wàá dáríjì ni. tí ìwọ bá ní ìwọ kò ní ẹ̀ṣẹ̀ irú ńlá ni ó fi kan kò sì sí nínú rẹ pẹ̀lú ṣùgbọ́n tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó tẹríba fún èmi olótìtọ́ àti olódodo ni mí láti dáríjì o. <laughs> olúwa ọlọ́run nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo ṣe búburú níwájú rẹ̀ ó sì ti dá mi láre ìdí nìyí tí ọmọ ọlọ́run fi farahàn láti wá pa iṣẹ́ èṣù wo aládé ayé èmi àti ẹ ò ní àjọṣepọ̀ kankan kò sóhun kóhun láàrin wa nítorí gbígbó o mọ́lẹ̀ ni pé àwọn àgbà tí wọ́n ní ìta ló máa ń lé ọmọ padà wá sílé hmm. ìta ti lé dadi jíò wá sílé báyìí o dadi jíò ti wọ́n ẹ̀ṣẹ̀ tó ṣe gbogbo léyìí ó wá ní kí n wà nìkan lára àwọn tó máa wá bá òun bẹ̀bẹ̀ níbí báyìí on this ground i'm apologizing on his behalf mo fẹ́ kí gbogbo ilé ìwọ̀n dáríjì ẹ̀jọ̀ ẹ̀ má bínú. àgùntàn bá wo ló mọ̀ pẹ̀lú rẹ̀ ṣe pariwo mọ́ tó onílọ́bẹ̀ tó fi pariwo mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ àti kánábì. ẹ wò ó wọ́n ní tẹ́lẹ̀ṣẹ̀ bá ti lè ṣe ìyẹn tó pé lórí ìkúnlẹ̀ mọ́ àwọn ìwádìí sọ wípé ọmọ ẹni ò ní ṣèdílẹ̀lẹ̀ ká sì lè kẹ̀ sí ìjọba ẹ̀ lórí ẹ̀jẹ̀ bá mi dáríjì wọn ta lọ́mọ ọmọ ta ni ẹni tó jẹ́ pé publicly ló ti deny wa pé òun ò kì í ṣèyàn wa ẹ wá ní pọ́nmọ ni kò kí ṣe ọmọ tí wà ọmọ ara ẹ̀ ni. ṣé o wá bẹ̀bẹ̀ nítòótọ́ ni. mo mo wá bẹ̀ gbogbo ilé ni pé kí gbogbo. mi ò wá síbí láti wá ṣàlàyé. keep quiet. ó mà bàjẹ́ o ó mọ̀ mí ò ń bó òórùn mi òórùn mi ò fi pa olórí ìwọ wá bẹ̀bẹ̀ ṣé ìwọ mọ̀ wípé àdàbà rẹ pèdè bí ẹni bí ẹyẹ lè wọ̀ ẹyẹ lè tèmi bọ̀ tí tiri ló tiri gbọ́ mi dáadáa àtẹ̀tí àtọ́jú kò sílé ìtọ́nù ò lè gbé sáré ìfúnpá wà nínú ọ̀rọ̀ máa di ẹ̀ka wòdì òkè wa kété tí o ti wọlé síbi ni mo ti mọ èrò ọkàn rẹ àti iṣẹ́ ibi tí o fẹ́ ṣe mo mọ̀ ọ́ bàbá gba ọ lẹ́kùn ni nítorí mo mọ̀ pé ọ́ kà á bẹ́ẹ̀ ni ajá tó wọlé tẹkùn ni ó di dandan kó fẹ́ jẹ̀wẹ́. padà Nathaniel abikina ti ń pè ó ti ẹ̀ dá ìwọ jẹ́ aríran tó lójú inú eléyìí á jẹ́ káwọn tó dúró ń bí tí wọ́n wà pẹ̀lú ẹ̀ kí wọ́n mọ èrò ọkàn mi èrò ọkàn mi ṣe jẹ́ gan náà ló sọ yẹn kẹ dára nù yín gbogbo yín. This is sardonically lucubrious. It's attached to the níwájú èmi the leader of the monarchy. ìwọ ti lẹ́kùrù kọ́kọ́ gbọ́ná nígbà tó wà lórí ẹsẹ̀ rẹ ẹgbẹ́gbẹ̀rún rẹ á lè dá mi dúró bí ká má wá sọ ìgbà tí ò lè gbápá tó lè gbẹ́sẹ̀ a mere vegetable n ó fi mú rẹ dání nítorí pé o ti sún mi dógiri òní sì ni kò ní dọ̀la èmi ah, ó má ṣe ṣe o Nathaniel ìgbàgbé ṣajá ẹ kò dákú ìgbàgbé ṣẹṣin tiẹ kò kọlà ìgbàgbé ti ṣe ẹ sẹ́yìn o mọ ni pípa tó ń gbé ka ó ti fọmọ apàrò sábẹ́ afẹ́fẹ́ ti fẹ́ ti rí ti àtìlẹ́yìn. tí a wà yìí ni wọ́n ń pè ní ìkángun ayé bẹ́ẹ̀ ni ó jẹ́ ibi tí a ò kì í ṣàdédé mú èèyàn wá sí because it is sacred the Lord Lucifer and to the temple of demonic art. Tí ó wọ ọlọ́lá jùlọ Luciferi nínú. No? dáríjì o ìjọ méje ọ̀tọ̀ọ̀tọ̀ méje wá sí ọ̀dọ̀ aládé ayé tí wọ́n sì darapọ̀ mọ́ ìjọba wa The membership is approximately seven thousand èyí wá jẹ́ nǹkan ìwúrí àti ìdùnnú fún aládé ayé. èyí ni wọ́n ṣe pa á láṣẹ fún mi láti mú yín wá síbi dadi jíò láti wá béèrè ohun tí ẹ bá fẹ́ nítorí níbi tí a wà ní ìkángun ayé yìí kò sí ohun tí ẹ̀dá alààyè kankan béèrè pàápàá èyí tí ó jẹ́ ọmọ aládé ayé yìí tí ò ní rí fún ènìyàn ni èyí ṣòro fún ṣùgbọ́n fún aládé ayé ọlọ́lá jùlọ lúsífẹ́rì ohun gbogbo ni ṣíṣe nítorí náà Daddy G.O. you have ample opportunity to ask today ohunkóhun tí ẹ fẹ́ fún iṣẹ́ rẹ aládé ayé yìí. Great Lucifer. you offended. Ah dàbí tí ó wà ní ọkọ̀ tí ó ti bá yẹn tó. dúpẹ́ lákòókò yìí tí wọ́n fún mi inú mi bá dùn tí aládé ayé tí wọ́n bá lè fi agbára kún agbára mi tó bẹ́ẹ̀ gẹ́ tí mo bá fẹ́ gbàdúrà fún ènìyàn kí n tó gbàdúrà fún un màá ti rí bí onítọ̀hún ṣe tó ìṣọkùnrin ni ìṣobìnrin mi ìwọ̀n tó wọ̀n nínú owó àti ọlá àti ipò bí ipò dé ni màá fi lè béèrè àwọn ẹ̀tọ́ tèmi tí mo fẹ́ gbà bọ̀ wọlé tọ́ tí ó bá ti ṣe é ṣe bẹ́ẹ̀. Daddy Gio, it is done. The great Lucifer! The great Lucifer! The great Lucifer! Fún ènìyàn ni èyí ṣòro fún sọ fún aládé ayé the lord lucifer ó gbogbo kò sẹ́mìlìkì kí ó sẹ́mìlìkì ó sẹ́mìlìkì tó wà. dádìjì o ẹ̀yin dúdú ìkángun ayé ni bẹ́ẹ̀ ni ẹ̀yin yìí ṣe pàtàkì sí ọlọ́lá jùlọ luciferi a máa yọ̀ǹda lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún ẹni tí ọkàn rẹ̀ bá fẹ́ ṣé wá rí ẹyin yìí kò sí iṣẹ́ tí ẹ fẹ́ jẹ́ kó ṣe tí ò ṣe kí wọn ó tó gbé iṣẹ́ wá síwájú yín ẹ ó ti rí i kí wọn ó tó béèrè wọn á ti rí gbà ẹ wá gbọ́ dáadáa níbi tí iṣẹ́ yìí dúdú ìkángun ayé yìí tí ó pọ̀ sí a máa jí òkú dìde. great leader. ohunkóhun tí ẹ bá fẹ́ lò fún tí ọkàn yín bá ti ń rò ó ti di ṣiṣẹ́ kò wá sí ibikíbi tí ẹ wà yálà lórí ilẹ̀ ní òfurufú tàbí ní inú omi tí ẹ bá ti pe ẹyin dúdú yìí pẹ̀lú orúkọ Luciferi tí ó ṣe osemlẹ́kẹ̀tún ọ̀yìn ajẹ́yìn. bí ẹ bá sì ti rí ìgbà ohun gbogbo di ṣíṣe ó kàn jẹ́ wípé ní ìgbàkígbà tẹ́ bá fẹ́ pe ẹyin dúdú yìí ẹ gbúdọ̀ rí pé ẹ kíyèsára pàápàá tí ẹ bá wà lórí ilẹ̀ kángun ayé yìí nítorí pé ó léwu kí ó bọ́ sílẹ̀ ní ròbí. great leader. tí ó bá wá bọ́ sílẹ̀ tó ṣèṣì bọ́ sílẹ̀ léwu. Ah. Daddy Gio. The Is there any other world that is powerful than dangerous? It is pestilious. Bí ẹyin yìí bá ṣèṣì jábọ́ pínrín sí orí ìkángun ayé yìí gbogbo ibi tí ọmọ ẹgbẹ́ wa wà lórílẹ̀ alàyè ni wọ́n ó ṣègbè tí wọ́n ó sì parun bẹ́ẹ̀ ni yes that is the danger zimliki zimlẹkẹ o zimlẹkẹ tóyì bàbá ni ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. pé kí n lè lọ́mọ láyé kí n fi ẹ̀mí ọ̀rẹ́ tèmi ṣòfò. àgbà mi bínú gan mo ṣe jókòó àgbà mi ti ń bínú gan wọn kò ṣe sí ni. ìwọ ọ̀rẹ́ rẹ̀ jẹ́. kí n fẹ́ mu pọ̀ ìyàwó mi gbọ́dọ̀ bímọ ní ọdún kan sí bàtà wa. ó yẹ kí a pa irun pátápátá kúrò nínú ìlú. ọ̀rọ̀ yìí ti bàjẹ́ bí jí bàdé bá tó gbà ó kọlù ní gbogbo wọn lọ yìí wọn sábẹ́ àwọn ọmọ. ẹnu yìí gangan lọ́pàá ogun wàhálà tó ń tẹ̀lé. Ah, ah. <laughs> àjọṣepọ̀ wa àtọ́kọ ẹ̀ wù mí. tó bá máa inú lè jọ ìwọ̀n náà. ẹ̀rù máa bá mi ọkùnrin tí bá dé nìkan ò lè rí wọn bà mí torí mi mọ̀ bóyá ẹlẹ́mìí tírí èmi <laughs> ah, kódà kó jẹ́ tẹ́sán. wàá ṣe bọ́mọ yẹn ṣe wà yẹn tó bá padà lọ gbọ̀nà ẹ̀bùrú tó lọ ṣògùn sí ẹ ìyàwó ẹ̀ tó lọ́ọ̀bù yẹn máa padà hẹ́ẹ̀ tẹ̀ wọ́n á padà fẹ́ òun sílé kílẹ̀ dẹ̀ tó pọ̀ ṣìkà òun rẹ́rẹ́ àti bàjẹ́ o. mo dájú wípé iná ilé báyìí ẹranko ẹ̀ máa yẹ gbé e. bá ti jáde kúrò nínú ilé tó bá ti ku àwọn àti iṣẹ́ àmọ̀ ilé máa gbọ́ ojú tì mí pé káwọn máa sọ pé mi níyàwó ọ̀daràn. ẹ ẹ gbọ́dọ̀ darun pa débi tí ó ń dùn wáyé débi pé tòkú ọyọ ọmọ òun lẹ. Come on! Ah! mo ti parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kó níbi tí mo yàn. ìpínlẹ̀ ní ìwọ̀n lọ́rùn òkú ṣẹ́kẹ́sẹ̀kẹ́ oyè ṣẹ́sí sí i. sinimá ti ọlọ́run ẹni. ẹ gbà mí o. ìyá ẹni ọlọ́run ẹni. bàbá ẹni ọlọ́run ẹni. ọ̀ fi wá fàyè mu sinimá ilé lálejò ògbóná ó ti jáde ẹ̀ tètè lọ́ra sí i sọlọ́wọ́ olódùmarè ló ń fìyà jẹ nínú. ọlọ́run ìyá bàbá àtẹ̀mí tó ń darí ẹni nínú ìgbòkègbodò ayé. ìkúnlẹ̀ abiyamọ. ilà ń sojú olókoko ìkan sojú olóko wẹ̀wẹ̀ jẹ. ọmọ ń fọsọlẹ̀ wọn kú wọn sojú omi rọrùn alákejì. àpò iyọ̀ mẹ́ta àgò funfun mẹ́ta àwọn àwo méje méje lọ́nà mẹ́ta. kí ló dé ọlọ́run ẹni ojú rẹ̀ dàda aláṣẹ. ó k àlàyé pé tọ́wọ́ níjà lórí tamẹ́ta ìsàlàyé sinimá titun ọlọ́run ẹni a movie written and produced by àjọkẹ́ Yusuf directed by Wasiu Owoya Gawusu packaged by Ọláyẹmí Jimoh Yemkem starring Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì Péjú Ògúnmọ́lá Mọ́fì Àfọlábí Abẹ́ni Àgbọ̀n Kọ́lá Adéyẹmí Àjọkẹ́ Yusuf Ọláyẹmí Jimoh Yemkem Wasiu Owoya Gawusu Múyìwá Adéjọkẹ́ Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ Ọlámídé Ọdúnládé Àlíkáyọ̀dé Agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Ọlọ́run ẹni kónálàlà gbóná jẹjẹrẹ jẹnẹjẹnẹ bọ́lẹ̀ ó ti jáde sórí fcd nìkan tètè lọ́ra ti yàn lò ṣé tá bá kọ́kọ́ deposit twenty thousand naira ṣé ìṣẹ̀lẹ̀ máa bá ṣe lọ. a lè rí twenty thousand gan náà a lè rí twenty thousand.